wò. ibo lẹ ti wo fíìmù tẹ́ ń sọ. ṣé ìwọ bí mi mò ń wọ fọfọ ọlọ́pẹ ní fíìmù ayúkìní ni god. màmá ẹ fẹ́ jọ́rọ̀ fún rédíò Lagos èmi ní ìdí iṣẹ́ iṣẹ́ tó máa jáwó. kí ló dé ṣé ò ní iṣẹ́ lọ́wọ́ ni. ẹ̀yà ìfọkànlẹ́sọ̀ ni mò ń ṣe náà ẹ̀ iṣẹ́ fọ̀gà kí máa ti iṣẹ́ fọ̀gà hundred naira lójúmọ́. ee kí ló dé wọ́n fẹ́ fi ṣẹlẹ̀ àní hundred naira ló ń sọ fún táyà kan. ìjọ́ òní mo máa ṣèyẹn gà gbà lè tà tíṣẹ́ èmi gan bá wà èmi gan ti fi ṣàwọn ayẹyẹ rárá mọ́ ìgò súnpè. náà bí jíjú